علي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعاشر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو فيكم الله الحمد لله الله ó fi àánú rẹ̀ ló fi kó wa jọ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ìjókòó tò ní ìjókòó ìdùnnú ni fún ẹbí ọkọ àti fún ẹbí ìyàwó kọ́lọ́wọ̀n bá àlékẹ́ kó má jẹ́ kí á rántí ọjọ́ òní ìbànújẹ́. àdájúdájú eléyìí tó fi ń dáa jù ní gbogbo ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ olúwọ̀ba dẹ́dàá eléyìí tí ó ti fi dáa jù nínú ìmọ̀nà ó náà ni ìmọ̀nà anájúwa Muhammad sallallahu alaihi wa sallam eléyìí tí ó fi burú jù nínú àlámọ̀ rí ẹ̀sìn wa òun làwọn nǹkan tí ó sì ń bẹ̀ táwọn èèyàn fi kún gbogbo tí ò bá ti sí inú ẹ̀sìn lánàá àná yẹn tí ò sí bàálù àná tí ò sí ẹlikọ́pítà àná tí ò sí mọ́tò àná tí ò sí mọ́síìnì tí ò sí nǹkan rìn kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka ràkúnmí ẹ̀sìn jẹ̀kí àtàwọn nǹkan ní ìtọ́jọ wọn gbogbo tí ò bá ti sí ń bẹ̀ lánàá ohun tí a bá ti fi sí lónìí òun náà ní nǹkan tuntun anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo nǹkan tuntun tẹ́ ẹ bá ti rí nínú ẹ̀sùn ànábì ní àánú ni àánú ó já sínú náà kó lọ bá dẹ́dà kó sọ ìyẹn àti níbẹ̀ àní lẹ́yìn wá gbà náà mo kí àwọn olùmọ̀ a ti gba àsìkò àwọn èèyàn wa tí wọ́n já àwọn olùmọ̀tá wà ní ìkàlẹ̀ tí ọlọ́run bá àlejò lá kí ó ti àmójúkò fún ẹnìkọ̀ọ̀kan wa kí àwọn mọ̀ṣáyé tí wọ́n bẹ ní kàlẹ̀ náà kí wọ́n mọ́ bínú bíṣe láì táàlà bákan náà mo kí àfáà mi tí wọ́n fi ara fi sí mi lẹ́nu Sheikh Dr. Lukman Idris Sekoni hafizahullahu ìjọ ọlọ́run bá àlejò ọlá kí ó tún ṣe àlékún àlùbáríkà àlékún ẹ̀lú àti àlàáfíà ara fún àwọn ṣéèkù wa ìbánisọ̀rọ̀ tí wọ́n ní kí á wá fìrán àwa létí torí pé ìrántí ni torí pé kò fẹ́ sí nǹkan kan tó rọ̀ mọ́ tí a wá ṣe yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn àbí náà tí a mọ̀ àti lọ́lá àlùbáríkà bí ojú ọjọ́ ṣe rí tí ọ̀nà wa sì tún jìn èmi ẹgẹ́ bí ẹnìkan àkúrẹ́ ni mo ti wá síbí àwọn tó wá láti Ìbàdàn wá láti Ìbàdàn àwọn tó wá láti kírun wá láti kírun sáàsì gbẹ̀ngbẹ́ kí kálukú náà kí mọ́ gírígù ní ilé rẹ̀ dísí láì tààdà ọlọ́ọ̀bà àlítọ́lá tí ó ṣe náà rùn fún ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ mi ò ní pọ̀ ibi tí màá sì yà náà pọ̀ torí wípé Islam ó ti ní ojúkòó káàrin bí wọ́n ti ní káàrin náà láti ní sọ̀rọ̀ ṣẹ̀ríà ọlọ́run ọlọ́run ti rán ànábì wa Muhammad sallallahu alaihi wa béèyàn bá ti tẹ̀lé lánàbí sallallahu alaihi wa sallam ó ti tẹ̀lé ọlọ́run ọba náà nù àyà Kùránì ni olúwa mọ́ ìlú kéré rọ̀súlá fàkọ́lé àtọ́ àlà ẹ bá ti tẹ̀lé lánàbí ó ti tẹ̀lé ọlọ́run náà nìyẹn Yorùbá sì ní a kì í mo mímu tó ẹni tó kú sódò annabi sallallahu alaihi wasallam annabi lọ́lọ́wọ́ bá fẹ̀sìn rán èèyàn ò sì ní mọ̀ yá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ annabi tọ́lọ́wọ́ bá fẹ̀sìn rán o náà ló sàlàyé ẹ̀fún wa sallallahu alaihi wasallam olóhun fi nǹkan méjì sílẹ̀ fún wa tá a bá ti yímọ́ à ní sọnù pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ni nǹkan méjì

ṣùgbọ́n àwọn kan pé pẹ̀lú ògo ọlọ́run bí wọ́n ti ń bẹnu àtẹ́lù àfáà náà tó dáràjà rẹ̀ ní àlìjẹ́ náà yóò tún mọ́ ga sókè sí ìgbésù láì sáà wọ́n ní kìtàbù nìkà mò ń kà láti inú síra Imam Bukhari wọ́n ní kìtàbù nìkà bismillahir rahmanir rahim kìtàbù nìkà báàbù tẹ̀lẹ̀dìbì sí nìkà lìkọ́ọ̀lìhì tààlà fáńkì húmá fọ́bàlẹ̀kún mílẹ̀ nìta àfáà wa tí Bukhari tí wọ́n gba àdíṣì wá lọ wọn a wọn ní Sa'id ibn Abi Maryam àfáwà Sa'id ibn Abi Maryam wọ́n gbà wá látọ̀dọ̀ Muhammad bin Ja'far àfáwà Muhammad bin Ja'far wọ́n gbà wá látọ̀dọ̀ àfáwà Humaydi àfáwà Humaydi wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Humaydi al-Tawil àfáwà Abu Humaydi al-Tawil wọ́n jọ mọ́jú àfáwà Anas ilá abúwádìí azúwájì nàbí sallallahu alaihi wasallam inú riwáyà mi ilá àbáyìí azúwájì nàbí sallallahu alaihi wasallam fasáàlúhù yasaluna an ibadatihi falamma ukhbiru ka'annahum taqalluha wọ́n ní àwọn ikọ̀ mẹ́ta kan wọ́n wá bá àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nínú ilé wọ́n wá ń bèèrè nípa bóò ni ànábì tẹ́mọ̀ ń ṣe tẹ́mọ̀ kéwọ́n sí ìyàwó ànábì ni wọ́n àwọn ọmọ rí bánà bí ti ń ṣe níta ṣùgbọ́n wọn mọ́ bó ti ń ṣe nínú ọ̀rọ̀ yàrá rẹ̀ ẹ̀tọ́ wọn wá bèèrè lọ́wọ́ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam pé bótọ̀ bóò ni bàbá bóò ní jọ́sìn bàbá ẹ sọ fún abúlé ànábì ti máa ń ṣe jọ́sìn nígbà tí wọ́n sọ fún ànábì sọ́tọ́ sí àwọn sọ̀hábà mẹ́ta yìí tí wọ́n wá bèèrè lọ́wọ́ àwọn ìyá wa àwọn ìyá wa sọ bánàbí ti máa ń ṣe jọ́sìn inú ilé fún wọn nílé tí òun ọ̀bá àwọn sọ̀hábà níta bọ́sí wá sọ fún wọn yìí tàbọ̀ lùhà wọ́n fojú kéré ẹ̀ pé ah, kò jù bá náà lọ ó ti tán náà nù kò jù bá náà lọ ah, àwọn àni ọ̀dà náà bóyá ń tó ṣe tó yẹ tánà bí ti mú níwọ̀ntúnwọ̀n bẹ́ẹ̀ ni wípé ọdínkù fẹ́ràn láhùn mẹ́ta kọ́dàmọ̀ ní zambi yìí wọ́n mẹ́ta àkàrà bóyá tó fà ní pé á ah, torí pé wọ́n ti fo ẹ̀sẹ̀ ànábì wọ́n ti fi dín èyí tó tẹ̀síwájú àtìlẹ́yìn tí ò tí tẹ̀ wọ́n ti fi dín olójẹ́ kí bàá dàrí báyìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá sí pinnu ìpínlẹ̀ àkọ́kọ́ ìkan ní àmà àdà ẹ̀rẹ́ mi o ìsọ́lì láìlà wà ní àrà ìmọ̀ àti òru àti alẹ́ ìmọ̀ kírùn ni láàrùkù ìní ìfojú kan oòrùn ìkejì ní dára ìmọ̀ ní ẹ̀rẹ́ èmi ò ní ṣèyàwó pàápàá bó ti wulẹ̀ kó mi ìkan ní àmà áná ẹ̀rẹ́ mi fálà áṣùlù èmi ò ní jẹran anábì sallallahu alaihi wa sallam nígbà antum kaza kaza wakaza wakaza ya kẹ́ẹ̀rí èmi akhshakum lillahi wa taqwa La, anábì ní èmi ni mo bẹ̀rẹ̀ ọlọ́run bá jùlọ yín kò sẹ́ni kankan tó páyà ọlọ́run bá tó mi ànábì gbogbo nǹkan tẹ̀ kàkálẹ̀ fẹ́ lẹ́ẹ̀ni ṣe tẹ́ǹsì fún mi gbogbo ẹ̀ ní mí ṣe mò ń sùn mò ń gbáwẹ̀ mo ti ń súnu bákan náà mo ti ń fẹ́yàwó ọmọ ọ̀rọ̀ bíbà á ń sùn lẹ́sí ọ̀nà ìsàmìnì anábì sọ́lá àdìsọ́lá anábì ní ẹni tó bá pa ojú ọ̀nà èmi ànábì sí tó ní nìkáyì òun ò ṣe nìká òun ò fẹ́yàwó lódodo àrínú àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n fẹ́yàwó Ibn Taymiyyah rahimahullahu ta'ala bàbá ò fẹ́yàwó Imam Nawawi nígbà tí ó ṣe sà àwọn èèyàn bèèrè lọ́mọ náà ní pé Imam Nawawi afala tatazawwaj tí ah ni gbogbo àwọn ń dárúkọ wọn tí wọ́n àwọn tí wọ́n sọ fún wa wípé dìyànẹ́ta ni wọ́n fi tìyàwó wọ́n sọ fún wa pé ẹ̀sìn ló sọ fún kámọ́ síyàwó làwọn òbí tìyàwó rárá wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlámọ̀rí àdìgúnmọ̀ nípa kákọtíà káṣe mùnázọ́rà kásàlàyé ẹ̀sìn báwọn èèyàn ó pọ́ ìrújú bá wọn láti sọ fáwọn fẹ́ ṣe ìyàwó ló fi jẹ́ wípé àìṣèyàwó ò sí nínú súnà àlẹ́lì sọ́lọ́lá àríwá àríwá sọ́lá ìyá ló ẹnikẹ́ni tó bá gbẹ́rù tó bá gúnrí kúrò níbi súnnà ní ànábì sọ́mọ́lá àlùwàlù sọ́lá ànábì ní irúfẹ́ oúnjẹ òun ìṣàrà mi a wà bèèrè àwọn ọmọlẹ́yìn kristi gẹ́gẹ́ bí wọ́n ti máa ń pè wọ́n onígbé bàrá wà láàrin ànábì isa àti àwọn kristẹni wọn jọra pàápàá àbùsùn fún ni kéèyàn pinnu wípé tọ̀ iṣẹ́ tí tí mo fi wá sáyé lónìí ó lórí mi ìran wá lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá bí ó ṣe ń bó ṣe dórí òun báyìí láti ọ̀dọ̀ òun lọ sísàlẹ̀ ìran àwọn òtún mọ́ jẹmọ́ ẹ̀sẹ̀ burúkú ni kọ̀dá òun làwọn òyìnbó ń pè ní sẹ́lífẹ́sì wọ́n ààrẹ rẹ̀ ní iṣẹ́ ẹ̀yìn lọ ronú ǹjẹ́ kí n tó lè mú yàn súnmọ́ lọ́hùn kéèyàn má súnmọ́ obìnrin nínú òròrí sí wọn wọ́n ní kéèyàn má súnmọ́ obìnrin bẹnu tí yàn fi lè súnmọ́ ìsúnmọ́ obìnrin yóò jẹ́ kéèyàn ni ó sì ń dọ́rọ́ káàbà kéèyàn ṣe ìyàwó nínú nǹkan tí yàn fi súnmọ́ bá

nínú nǹkan tí ò ní pàpà tó wọ́n ti gbogbo wa ní nítorí náà anábì sábàlá àríwá àríwá sálám anábì láì sí àwọn sàábé o rá ẹmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ ìmọ̀ ìtọ̀rọ̀ tó dáa nítorí náà ká sọ fún arónì kẹ́nìkan fún arónì pé òun pẹ̀pẹ̀ sí tẹ́lifẹ́sì pé wọ́n ti ń kí ìrọ́bọ̀ ṣé bàbá tó jókòó rì ìyẹn ọkọ ìyàwó àwọn kan ló tẹ̀ kalẹ̀ ìyá tó jókòó rì ìyẹn ìyàwó àwọn kan ló tẹ̀ kalẹ̀ àwọn yẹn náà àwọn kan ló kú bí wọn àbí ẹ̀kọ́ àwọn yẹn náà àwọn yẹn náà kéèyàn wá pinnu pé tọ̀ ó tó kẹ́ ìran mi pín látòní lọ lórí òun ìran pín èyí obìnrin pinnu bẹ́ẹ̀ akọ̀dà èyí ọkùnrin sí abọ́fúnpẹ́nu òun náà tó pinnu bẹ́ẹ̀ jọmọ́ kò sí nínú ìbẹ̀rù ọlọ́run ẹ lọ hádánù pé mi ò níyàwó mo pinnu mi lọ́kọ kò sí nínú kan tí wọ́n fi wọn tákùà fáà fáà bó tilẹ̀ fún fáà fáà nítorí náà eléyìí àdúpẹ́ kò nínú Islam tí wa bọ̀dá ń sọ fún àwọn tí wọ́n ń pèpè rẹ̀ wípé lọ́dọ̀ yín gangan tẹ́ ẹ bá lọ wò ilẹ̀ ewé yín kò sí nǹkan tí ń Pọ́ọ̀lù wa! sínú Christendom wa! sínú Christianity kò sí nǹkan tí ń jẹ́ anábì sọ́lọ́lá àdùsọ́lá anábì fi rinlẹ̀ nínú hadithi wípé súnà òun oníkàṣì nìká nìká akànlẹ́mọ̀ òpé òkè nìká nìká kódà kẹ́lìmọ̀ nìká gan ó ti wọnú èdè Yorùbá ìgbéyàwó ni ṣùgbọ́n tábà sọ wípé ànìká níta àgbàlérò ní wípé ànìká hùn ìsìlámi lélẹ̀ ìtura ẹgbẹ́ orígun rẹ̀ pé bórígun ìjòkótà wà ń bẹ̀ ló ti pé ní jọ́njọ́njọ́njọ́n ṣáájú káwọn lárúbáwọ́ tó gba Islam ó ní bí wọ́n ti wọ́n sí àwọn tí wọ́n ẹgbẹ́ bí àdísẹ̀ ìyàwó Aisha tó wà lọ́sọ̀ ìbùkárí ó ní báwọn lárúbá ti wọ́n sí àwọn wọn nínú ẹ̀ǹbẹ̀ ń bí náà wa ní boyfriend and girlfriend kámọ̀ ojú wa tí yóò jọ tí yóò jọ gbogbo àwọn àsìkò yẹn gbogbo iná tí òdúrí ẹmọ̀ dá ní ajé gbogbo sáì tó fi lè sí ẹyin tó fi lè rán indomi lè mọ̀ gbogbo ẹ̀ ló fi fún ọkùnrin náà lásìkò tí wọ́n ń gbára lọ pé sáàbẹ̀rà sáàbẹ̀rà sáàbẹ̀rà wọ́n lè ti bẹ́ẹ̀ fá fojú ọdún mẹ́jọ jẹ̀mọ́ nígbà tí ọ̀rọ̀ bá fẹ́yìn yọ wọn tó ní padà fẹ́ra wọn mọ́ ẹlòmíì ó sì sọ lẹ́nu ní mọ̀mọ́ rẹ̀ kékékékéké mọ́kùnrin wá mọ́kùnrin wá mọ́kùnrin wá mọ́kùnrin wá ó sì sọ lẹ́nu ní ọkùnrin bí mẹ́fà ló ti ráńdà bá òtún wọn kò fi kankan mú bẹ́ẹ̀ nítorí pé níta bá gbé lórí asán asán náà ni ní títúrẹ̀ rẹ̀ bá jẹ́ asán asán náà ni àwọn obìnrin ń ṣe àṣedànù ọlọ́run jẹ́ kẹta àṣedànù àwọn ọmọ ní ní ṣe àṣedànù àwọn ọmọ wa ò ní ṣe àṣedànù àwọn obìnrin ń ṣe àṣedànù wọ́n lọ́ọ̀ṣì tẹ́ ẹ bá bọ́ sínú ayé ẹ mọ̀ pé ìjàmbá ti àwọn obìnrin ní abẹ́ pé wọ́n wòrà wọn lọ́ọ̀kan yìí wọ́n wòrà wọn lọ́ọ̀kan wọ́n wòrà wọn lọ́ọ̀kan yìí láti jẹ́ ẹsẹ̀ tún àm lẹ́sẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn bọ̀ jọ̀mọ́ wọ́n lòra wọn fá wọ ẹsẹ̀ sílì wọ́n ṣe wáẹ́ẹ̀sì wọ́n ṣe jam wọ́n ṣe fún tmb wọ́n wọ tù ìyẹn gbọdún méjì lọ́wọ́ wọn ẹrù pọ̀ ó jẹ́ mélòó mẹ́jọ àìbẹ̀kọ́ wọ́n ti yẹ̀wò náà ni o ó lọ yunifásitì bẹ́ẹ̀ ọdún mẹ́rin ẹrù mọ́ mẹ́jọ owó jẹ́ mélòó ó méjìlá wọ́n yẹ̀wò lọ́wọ́ ọdún kan wọ́n lọ àgùnbánirọ̀ wọ́n sílẹ̀ bàbá wọn láyàtà láfíà wọ́n yẹ̀wò lọ́wọ́ ó di mélòó ọdún kẹrìnlá ọlọ́run kí wọ́n ríṣẹ́ wọ́n ríṣẹ́ ọdún wọ́n ọdún wọ́n wá ń tẹ tinúkẹ́ dayọ̀ ìnàdìdáyọ̀ inna lillahi wa inna ilayhi raji'un lẹ́yìn ọdún mẹ́rìndínlógún jọmọ́ bẹ́yàn bá fẹ́yàwó ní súlọ́kà ní ọdún mẹ́rìndínlógún pẹ̀lú bí islam ti sọ pé a ní méjì a ní mẹ́ta a ní mẹ́rin jọmọ́ èyí ó ti níyàwó méjì mo rí wí ìyàwó méjì ìgbé èmi nìsín nígbà mo fẹ́ àkọ́kọ́ lẹ́yìn ọdún mẹ́wàá mo fi kejì lé so bóyá tó bá tún pọ́dún mẹ́wàá mi ìkejì náà sí lọ́dún mẹ́fà báyìí bóyá bá tún pọ́dún mẹ́wàá mi ìgbà máa tún fi ìkẹta lé títún láì sáàlù kò sí nǹkan tí kí ń ṣe èèyàn wà láì fọ́kùnrin ní ìbá níyàwó mẹ́rin àlàáfíà ara ni obìnrin kan ní mọ̀tọ́ pé àbúrò tó ẹgbọ́n hàn mí lé mọ̀ mú yọ dálẹ̀ lọ síyàwó kejì ọkùnrin òtọ́kùnrin ní Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wọ́n ti wá lọ́ra wọn fámẹ́ fún 16 years àwọn àti iv just wedded kìíní kan coming from the altar nígbà kan sáwó ìkọ̀bà sáàsùn irú àwọn ìyàwó àtọkọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ní alẹ́ ọjọ́ ìyàwó tí wọ́n tún jó níwájú eléré lájò mọ́jú ṣùgbọ́n àfáà sí ọ̀bọ̀ ọkàn lẹ́àrí gbogbo ojúlò lè wọ̀n wọ̀n wọ̀n wọ̀n wọ̀n wọ̀n tẹ́ bá ti ń dàmọ̀ láwọ bí 2:33 o'clock àfáà ọkọ ìyàwó náà sọ pé pé ẹmọ̀ sọ wípé bí aago mẹ́jọ náà mọ́ ti gé sí ẹ́sì èsì yìí

nítorí pé tún ti láwọn tí ò rí èyí tí ń jẹ́ láti ti ń yà wọ́n ti ń jẹ́ wọ́n kàn ọ́fíṣíètì ẹ̀ ní pé ẹ̀yin èèyàn wá wò wá o kò dẹ̀ sí ilé èèyàn ó ṣe kọ́ọ̀sì fún odidi ọdún mẹ́rìndínlógún tí wọ́n ní iṣẹ́ oyún lẹ́ẹ̀márùn-ún alàlà àkọọ̀lù bárakàlá òfin kù wọ́n ní tó bá kéré tán wọ́n sẹ̀wọ́n lẹ́ẹ̀márùn-ún ẹjá kó ń dìdó kí ọmọ wà á sọ fún yín pé ẹ̀dá ẹ̀yìn òbí ẹ̀yà lọ sọ ara wa nítorí tọ́lọ́ tá a bá dáwọn ọmọ tí wọ́n ń ṣe ẹ̀sìn tí wọ́n sì ju ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ ẹ má fi wọ́n wé àwọn Elizabeth láyéláyé wọ́n jọra wọn ẹ má fi wọ́n wé àwọn ọfọlákẹ́ wà dá ìwọ̀n ìsìn kankan náà tí bọ́lákẹ́ bá fẹ́ súnmọ́ ọkùnrin mẹ́rin láàrin ọ̀sẹ̀ ó mọ bí táìsẹ̀ fún òsì ní kọlura wọn yóò tó yóò tẹ̀sẹ̀ fani àwọn ilé òkùnrin ọkùnrin èrí wọn ìyá mi ìfọ́nà ọjọ́ tèwọ̀ obìnrin boyfriend ni wo ti núkẹ́ àwọn ọkùnrin mọ́ wà wálé orí igun ni o wọ́n ti wà wálé wàlẹ́ orí igun ọmọ rẹ tí wọ́n wà wálé orí ire ni ẹni rẹ kan tí ó fẹ́ lọ́lọ́ọ̀bà àlejòlá ló fi sáàfù ẹ̀ fún títẹ́ ni ó fi dé tẹ́ni ẹ bá dé wà láì yóò gbójú lé wa ni àwọn tí ò tó yàwó fẹ́ náà wọ́n mọ̀ ju òkúta sórí wọn àti ìní ọkọ wọn àti ìtò lọ́kọ́ ni

ìkan náà àwọn ọmọ ayé obìnrin bèèrè ní tó bá fẹ́ fẹ́ bó ti ọdún mélòó ló lè fi kọ́ọ̀sì lẹ́lẹ́ ti wòmí àmọ́ ara wa ẹ̀ sára jẹ ìwà wo mọ̀ nígbà tó sọ pé ìwà tí ń àwọn gan ìgbà táwọn jọ ń ṣe lọ́wọ́ tó ń wura wọn tẹ̀sẹ̀ ìkan ló yọ ọgọ́rùn tóbìnrin bá fi ìbejì tàkọ́bí sí méjèèjì jọ́kùnrin lé ọkọ ìwà rẹ̀ ọ yàtọ̀ sí tó fi ìbejì obìnrin méjì bí. tóbìnrin bá wọlé ọkọ tó yẹ pé alẹ́ ọjọ́ tó délé ọkọ náà ló lóyún ìwà rẹ̀ yàtọ̀ sí pé gbogbo ọmọ ọdún mẹ́ta mẹ́rin márùn-ún yóò yàtọ̀ bó ti lọ nìyẹn nígbà tó sí ìyàwó wọ́n ti ìtàwọn èèyàn mọ̀ ó wá wọ́n ní kan dà omi sí ìyàwó ní ẹsẹ̀ àwọn ni ẹ̀yin obìnrin ní ẹjáde o ẹ wá mú ìyàwó wọlé o àwọn bọ́ì tó wà ní àdúgbò wọn ni à ah, ìyàwó òṣèlú wọlé ṣé kò mọ̀ bí síbẹ̀ jù àmì yàrá tó ń lọ ní ó mọ mi títí bẹ́ẹ̀ jíwà sóòótọ́ ó mọ̀ gangan ibi sásọ bẹ́ẹ̀ jíwà gbogbo ẹ̀ ló mọ̀ gbogbo kọ́tìn gbogbo ẹ̀ ibi títí ibi wà kò sí kankan tí ò mọ̀ ń bẹ̀ nítorí pé ó ti mọ̀ kó tó di pé ó yẹ kó mọ̀ so mímọ̀ yẹn ò sí kíní o ìtọ́jú kò láǹfààní kankan wọ́n á bèèrè lọ́wọ́ ọmọ náà mo ní tọ̀ tó bá ń ṣe báyìí báyìí pẹ̀lú ọkùnrin ọdún mélòó ló lè gbà kẹ́ẹ̀jọjọ́ kò papọ̀ báhùn ṣáájú kó tó sọ fún fẹ́ tẹ̀lé lọ tó fẹ́ lọ́kọ̀ọ́ ó láti bí sólò máa kọ̀ọ̀sẹ̀ fún tẹ́yà mo ní gẹ́gẹ́ bí ọmọ dáadáa ẹ̀mí lóró lè pàkó mọ́ sí ọlá sọ́wọ́ láàrin oṣù àwọn ní ẹ̀kan ti wà ókè ẹgbọ́n tí ó ẹ̀kan àwọn onímọ̀ ti bá mi sí níbẹ̀ yẹn lọ́dún kan ókè kásọ pé yóò sáàbù ẹ́ omi sí two shots ẹ̀bí sọdún kan mẹ́wàá ayé ẹ̀kọ́ náà aláàbà ẹ̀dì fún lásìkò ìtẹ́jú méjì ókè àyà mi ò já afá tọ́wà ẹgbẹ́ ìkẹrẹ̀lá alẹ́ tọ́lọ́wọ́ falùbáríkà òsìbá ẹgbẹ́ ìkẹrẹ̀ àìsàn tí ń ṣe àdúgbò ní o ní àwùjọ tó ẹgbẹ́ ìkẹrẹ̀ ilẹ̀ alẹ́ sọ láti sọ máa ìjìnlẹ̀ ọlọ́run fi àlùbáríkà ọlọ́run fi àlùbáríkà ẹ̀dàkùn ẹjẹ́ ìnà yẹn bárakàlá òfìkù ẹjẹ́ kí ìnà yẹn dáadáa ọ̀rọ̀ yẹn ń jó mi nínú aṣojú ọ̀rọ̀ tí ń pààyàn lẹ́kún ni wọ́n lọ́ọ̀rọ̀ tí ń pààyàn ní ẹkún ni Ibi kan wà ní Àkúrẹ́ wọ́n pè ní Olúkáyọ̀dé wọ́n máa ń ta accessory phone wọ́n máa ń tà bẹ́ẹ̀ ìjọ́nà àwọn ọmọ ìyá tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n á sọ fún ọmọ ìyá mi rẹ̀ tó ní ah, àbá mi saudi complex yìí tó fi tóbi tó yìí tí bájì bá wọ ọbẹ̀ láàrin oṣù mẹ́ta wọ́n máa dìtẹ̀ ah, tẹ́ sọ lẹ́nu yẹn kò lè lo forty eight hours àwọn bọ́ ìsìn àwùkù ẹ̀ ayé tá a wà ní ẹ̀ àbí kìí ṣe ayé tá a wà ní ẹ̀ tá a wà ní ẹ̀ tó ọmọbìnrin tó sọ wípé ọkùnrin ó súnmọ́ lẹ́ẹ̀kan lóṣù ẹ̀mẹ́wàá ní ọdún ká sọ pé ó mì sí two shot àyíbẹ̀kọ́ times ten hundred wọ́n lọ́ọ̀lù ó sì ń bẹ̀rẹ̀ bí káàbà obìnrin ní ìsìsì abiyamọ wọ́lọ́ọ̀hì wọ́lọ́ọ̀hì so nítorí náà àwọn nǹkan tí ń fa àwùjọ wa jẹ́ nílé táwọn ọmọ wa tí wọ́n bá ju etí yà fúlọ́ ẹ má sọ pé tàbà tí ìṣe wàẹ́kì tàbà tí ìṣe kíní kan tàbà tí wọ́n fún tàbà tí ẹ̀kọ́ dìgírì tàbífíkẹ́tì ni wọ́n jẹ ni obìnrin kan máa ń ròyìn ní nta ní gbogbo orúkọ bò láti rí torí àwùjọ tí ó wà ó padà kókó tó gbẹ̀yìn ní yes títí yà kò rọ́kọ gbogbo ẹwà lọ́sibí kàrò ní ayé tán tí a bá ti ìtú èbò báyìí ọ̀pẹ́ rẹ̀ yóò mọ̀ yájú lẹ́gbẹ̀ẹ́ wọn kíni kíni kíni kí la fẹ́ dà kò sí lẹ́sẹ̀ yẹn lè kọ́ láyé kò sí ọkọ̀ tí yẹn lè rà wà láì bẹ́yìn òbá tí ìmú ìyàwó àtẹ́kọ́ wálé inú àwọn òbí tán bí wa á inú wọn máa ń dùn sí wa ṣùgbọ́n kò tún lè dùn tó kí á tó gbé ọmọ tí ọmọ wọn bí wà láì dùnú ni kéèyàn fojú kan ọmọ tí ọmọ rẹ̀ bí wà láì dùnú àwọn òbí wa ni eléyìí ó wà láwùjọ wa bó ti àrọ́dà àwọn lárúbáwá nù sí ìsìláàmù tó dé nìkáwù ní sísá nínú àwọn ìyàwó táwọn lárúbáwá máa ń ṣe ní kí ìsìláàmù tó dé kí lọ́pẹ̀ ní sísá òun làwọn olóyìnbó ń pè ní sorogation bí ẹnì kan bá jẹ́ star bóyá agbábọ́ọ̀lù star agbábọ́ọ̀lù tó ń gbábọ́ọ̀lù tó ní tó lókọ gan ẹni yẹn ò ní súnmọ́yàwó rẹ̀ tó bá ti rí nǹkan oṣù tán tí àwọn rẹ̀ bá ti nǹkan oṣù tán padà yóò ní kó lọ sọ́dọ̀ star yẹn sáà yóò súnmọ́ tó bá súnmọ́ wọ́n rí àmìdájú pé obìnrin yẹn ti lóyún látọ̀dọ̀ ẹni tó jẹ́ sáà yẹn yóò wà padà sí ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ yóò gbé oyún ọmọ àlè wá ìyẹn yóò máa fi omi rẹ̀ yóò máa fi rin iṣu oníṣu kí lè bá bẹ́ jẹ́ bẹ̀jú pé wọ́n fẹ́ jẹ́ kí sáà yẹn kó wà nínú mọ̀lẹ́bí ti tàwọn náà ẹwà bú ìgbéyàwó kẹ́lẹ́ ni o nìkáwùrá ó wà mẹ́ àwọn ọkùnrin mẹ́wàá wọ́n wọlé sọ obìnrin lọ obìnrin kan wọ́n bá sùn lẹ́yìn oṣù mẹ́sàn-án tí obìnrin yẹn bá ti bímọ àwọn káàtà lọ́wọ́ pẹ̀ ní àwọn kọ́fà àwọn tó mọ alìkìyàfà dáadáa bí kọ́ àwọn ni wọ́n wà wọn pé ta ló lọ́mọ yìí nínú àmẹ́wàá bí wá sọ́bí tàtàbù yìí pẹ̀lú pé ta ló jọ ọmọ ìtù nínú àwọn ọkùnrin mẹ́wàá tán wọlé tọ obìnrin lóṣù mẹ́ta sẹ́yìn pẹ̀lú ògo ọlọ́run ó gbà ọmọ jáde àwọn mẹ́wàá ni wọ́n ti gbọ́ sẹ́nà ni wọ́n gbé ọmọ fún yóò pẹ̀lú ìjọnú ni torí pé ìdí wọn sábà nù bákan náà nínú àwọn nìká àtàwọn na wọ́n ti ní sọ́ọ̀bù àwọn yóò máa ilé ọmọ wa ilé ọmọ wa àìmọye ọkùnrin ìyẹn làwọn là ń láwọn lọ́dọ̀ wa ń bì kí àwọn ọmọ rẹ tí ń lọ tí ń bọ̀ náà tí ó tó tẹ inú ilé rẹ náà lọ wà olóso lò náà ti ohun sí lọ gba sọ́ọ̀bù ní olóso lò náà àdìsọ́lá fún sọ gbogbo àti ìsìláàmù dé láàmù fagilé gbogbo ẹ̀ ó wá dá ẹyọ kan irú ilé ìtàfẹ́ lónìí ọjà àkùtó lórígun arọ́kọ aríyàwó inú wọn dùn pé wọ́n fẹ́ fẹ́ ra wọn a rí àwọn ẹbí ọkọ ara ẹbí ìyàwó aṣọ yìí wọ́n fọmọ ní ẹ̀bùn ojú òsọ abẹ́rẹ̀ sí ẹ̀tọ́ fún ọkọ ọ̀lẹ́yìn kò jù láàrin ẹlẹ́rìí sí kòkó parí nìká àyẹ́ rọrùn púpọ̀ ẹ̀dàkùn ní kí mo kàkà lẹ́lẹ̀ yìí kí ló lè ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ ìtọ́ọ̀nù jẹ́ kó lè lójú yín ọmọ kan ní tó bá sọ fún bàbá ń tó fẹ́ márì wọn ní gbà tó máa pípà fóun lọ gbóyún wá tó bá gbóyún wá wọ́n tàní òun sọ́kọ̀ ọ̀run ẹ má jò ó dìbà yẹn jọ ẹ jẹ́ ká understand situation àwọn ọmọ wa ayé gbàjẹ́ sí àwọn olùkọ́ ti pọ̀ Facebook olùkọ́ kan ni WhatsApp olùkọ́ kan ni Google YouTube gbogbo àwọn tá ń dákọ̀ olùkọ́ kan ni wọ́n fẹ́ẹ́kẹ́ wọ́n tún gbóná ju àwọn olùkọ́ ìgbàlódé lọ bó ti wà nìyẹn now wọ́n ní kí n bọ́ sí point number two ah point number two òun náà ni ọ̀rọ̀ hijab ọ̀rọ̀ hijab kìí ṣe àjòjì sí si, àlùmọ̀ àgbáyé gan kìí ṣàjòjì sí àlùmọ̀ àgbáyé kìí ṣàjòjì sí àlùmọ̀ sí bẹ́ẹ̀ ni kìí ṣàjòjì sí àlùmọ̀ àgbáyé nínú tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá àtọ̀dọ̀ àwọn èèbó gan O ní pé obìnrin máa ti kíni o obìnrin máa ń múra tí ó bu ba ẹ̀ látòkè délẹ̀ ètò gbajúmọ̀ yìí a ẹni tó para fún mi ànábì sọ́ọ̀lẹ̀ lẹ́hánẹ́tùlá àléhìí kùndárùgbùn sáàdì ìgbà tí ó fẹ́ lọ para fún mi yẹn obìnrin kan ní mọ̀dáyínú sọ́ọ̀lẹ̀ nígbà náà lọ́hùn tó náà wà lára àwọn philanthropist tọ́lọ̀ ń kẹ́ ó wá sọ fún ẹni náà pé tó bá ti lè para fún mi obìnrin mẹ́sàn-án ló bí ó wá ní kan náà àwọn obìnrin wọn kó sí ṣúṣú kówò bó ṣe rẹwà tó bó ṣe rí báyìí ah ọmọ rẹ̀ báyìí ó gbojú báyìí ó lọ múra fún yẹn pé ọlọ́run aláka gbogbo wọn dànù gẹ́gẹ́ bá ṣe mọ̀ kí sọ̀rọ̀ so eléyìí nígbà yà lọ́nà ìsọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ ní gọ́ọ̀pù àkọ́ntọ́báṣí àpákàtùkù ọ̀tọ́mọ ó dà àkọ́ntọ́báṣí ní ọ̀dọ̀ ara rẹ̀ gbogbo àwọn ọmọ záìrù mẹ́rẹ̀ẹ̀rin pátápátá ni wọ́n ṣe ìtìpáàtì lórí rẹ̀ pẹ̀lú àyà ọlọ́run bá sọ wípé yá ìlú ànàbí ó lè àdúrà jù وبنات ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك عدنا أن يعرفنا ولا يؤذين وكان الله غفورا رحيما Ọlọ́run bá nílẹ̀ ànábì sallallahu alaihi wa sallam, èmi nìkan ni mo ń fi sallallahu alaihi wa sallam. Kúlẹ̀ àdúwàlì, sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ wà ní sáì mùmìnì àti àwọn obìnrin mùmìnì àwọn obìnrin mùmìnì ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ìyàwó mi bẹ́ẹ̀ ìyàwó tàmẹ̀dú bẹ́ẹ̀ ìyàwó lágbájá ìyàwó làkátẹ́gbẹ̀ ìyàwó lè máa mú ìyàwó làdáni ìyàwó fọ́nísọ̀ tó jẹ́ mùsùlùmí ìyàwó kápẹ́ntà gbogbo yín ọlọ́run bá ń bá Ọlọ́run ní jẹ̀lìbábà yín ẹgbẹ́ wọ̀ látòkèdélẹ̀ tẹ́ bá wọ sọ ọ̀ṣọ́ ẹtún gbọ́dọ̀ ní aṣọ kan tí ò fa ojú mọ́ra tí ò sojú lọ́yìn tẹ́ ìgbìlẹ̀ tẹ́ fi bo ọ̀ṣọ́ yẹn mọ́lẹ̀ dáadíkà ádínà ọlọ́run ní eléyìí òun náà ni wọ́n fi máa dá yín mọ̀ wọ́n sì ní fi ẹ̀gbin tàbí ìwọ̀sí wọ́n níbi kan jẹ́mọ́ lónìí a ń pariwo rẹ́pìn rẹ́pìn rẹ́pìn rẹ́pìn rẹ́pìn àyẹ́kọ́ àwọn ilé ìgbìmọ̀ asòfin wa wọ́n ń sọ wípé ìyà ẹ̀ṣẹ̀ wo ní ká fi jẹ wọ́n àwọn kan ní tẹbá ti mú wọn ẹgbẹ́ wọn lásàkárì dànù àwọn kan dá ti gé wọn ẹ lọ tẹ̀ wọn lọ́dà àwọn kan dá ti mú wọn ẹsẹ̀ gbá kálukúta ń sọ sí ẹ̀ jọmọ́ àmúkùn ẹrù ẹwọ́ òkè lọ́wọ́ hmm. ọ̀wùsàlẹ̀ bóòlù àwọn ọmọbìnrin wa náà ti múra láwùjọ rẹ́pìn pọ̀ rẹ́pìn pọ̀ rẹ́pìn pọ̀ bóòlù àwọn ọmọ ìsímúra láwùjọ anábi sọ́lọ́lọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní zalika adna eléyìí náà ni ẹ ló fi súnmọ́ jù tí wọ́n fi máa mọ̀ yí gbá ah, àwọn obìnrin mùsùlùmí ní fala yuzayi wọ́n sì ní fi ẹ̀gún kẹkẹkẹ yìí pàápàá àbúrúkẹ́ tó mọ̀ wa kana Allahu ghafuran rahim ọlọ́ọ̀bá àríkọlá ní ó ní lóríṣiríṣi tó ń ṣe ìṣáàr ojúhu kí obìnrin ti ní o obìnrin ó bo ojú ó bo gbára rẹ̀ kódà tí ò bá sí kankan gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí ó tó kámọ̀ pé nǹkan wọ̀nyí yóò mọ̀ gbé àwùjọ jìnnà sí aburú yóò mọ̀ gbé àwùjọ jìnnà sí fasad yóò mọ̀ gbé àwùjọ jìnnà sí tí ò dáa bákan yóò sì tún mọ̀ pèpè sí ìdàgbàsókè àwùjọ spiritual development nínú àwọn iṣẹ́ tí nìkọ́ nínú àwọn iṣẹ́ tó máa ń ṣe torí wípé kò sí bẹ́ẹ̀yàn sí lè jàwèrè tó ní ọkùnrin tó kódà kó jẹ́ ajá tó bá rí obìnrin tó bora tó gbogbo ara tí ò rí wọ́n ìsọ góòdì sórí àtàn inú lẹ́lẹ̀ ìsàlẹ̀lẹ̀ tẹ́ bá tún rí gan ó tún sí ní ìkẹ́tẹ́fì fọ́ tí ìjẹ́ góòdì yóò fi fún yóò tí ó fi jáde tí pẹ́ẹ̀rì ní gbọ́rọ̀ gìdìbà náà onítorí náà ẹ̀rì wípé ta bá mú pọ́ngilá náà mọ́ ọmọ ńlá ẹ mọ̀ pé pọ́ngilá street ní jẹ́bẹ́ o ó ní gíní dìbáyì ó jẹ́ róbóróbó báyìí tán bá filẹ̀ tí kọ́bà wà lára rẹ̀ láìlọ́nù tí wọ́n fi máa ń wé o ìkéjì tí ó sí kọ́bà lára rẹ̀ jẹmọ́ èwo lè ra ókùn èyí tí kọ́bà lára rẹ̀ àbí sẹ́mọ̀tẹ́lẹ̀ tí ra ókùn eléyìí tí ò ní kọ́bà ní èyí tó ní kọ́bà ìrà òní ṣe kí ni o ìrà òní kùn ní ìparí ìmọ̀ràn mi fún ọkọ ìyàwó àti fún ìyàwó náà sí ọkọ rẹ̀ ìmáàmù tírìmìtì alẹ́ rahmatullah Muhammad bin Saura nínú Jamiu Tirmidhi tàbí Sunan Tirmidhi méjèèjì náà lálẹ́ wọ́n gba hadith kan bẹ̀ ní abẹ́ báàbù mùdàrọ́sì nìta wọ́n ní báàbù mùdàrọ́sì nìta ojúpọ̀nà tí máa ń sọ̀rọ̀ nípa pé èèyàn máa ń gbé obìnrin mára ní o àbá ẹgbọ́ kí ni mo sọ èèyàn máa ń gbé obìnrin mára ní ẹlọ́wọ́ súnmọ̀ ìsinmi jẹ́ẹ̀dì ìmáàmù Tirmidhi nínú báàbù yìí àdíìsì kan náà ló wá àdíìsì mùsáyàbù látọ̀dà Abu Hurairah ó ní ànábì sọ́lá sọ́lá sọ wípé iná ìmọ̀ àtàkùnlẹ́kùnà mi ìdílà yìí fáyìlá sàwọ́ìtàhá kàtàrtàhá àwọn tàtàmọ́ta ìbíyà alà ìrìnjà ànábì sọ́lá alìwà alìwà sọ́lá ànábì ní iná ìmọ̀ ẹ̀rí kò ní kí náà mìndílà wọ́n dá wọn látara ẹ̀fọn hà tó tẹ̀ àwọn àkúrẹ́ mọ́ pè ní gbàrì ẹ̀fọn hà òsì ibẹ̀ ni wọ́n ti dá obìnrin fàídá sọ̀wọ́ ìtàhá tọ́ ọba lọ fẹ́ nà kàtàtàhà yọ́kàn àbí ní tó ti kọ́ tó ti gan tẹ́bálẹ̀ fẹ́ nà kí ló tẹ́lẹ̀ yóò kàn ní o a ó tẹ̀ tó ha

ní ìdí ìlú ọkùnrin tó ní ọpọlọ tó ń bèrè bèrè bèrè bèrè tó bá dé ọ̀dọ̀ obìnrin obìnrin ọkùnrin tó gbọ́ bèrè bèrè yóò dàtọwọ́ rẹ̀ lẹ̀ yóò dàtọwọ́ rẹ̀ lẹ̀ ìyẹn máa ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin o ìyẹn máa ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin ìyẹn máa ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lú obìnrin obìnrin sì máa ń tààyàn ní sùúrù ẹgbọ́n tí mo wí obìnrin máa ń tààyàn ní sùúrù àbá ẹgbọ́n tí mo wí obìnrin máa ń tàyàn ní sùúrù ẹ ṣe sùúrù ọlọ́run yóò máa kún yín lọ́wọ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ ìńtẹ́ẹ̀sì ṣe ọkọ lórí ìyàwó yìí ọlọ́run bá àlejò láti ní sí wọ́n yín àsìkò tó dọ́dọ̀ yìí ẹ mọ̀ sí àlékún àgbọ́yé ẹ mọ̀ sí àlékún àríjìkì ẹ mọ̀ sí àlékún àlàáfíà ara torí wípé àlàáfíà àlàáfíà sọ̀bọ̀ obìnrin ìgbọ́nà bàbá wa wọ́n sọ fún mi wípé àwọn ní sùúrù gan débi pé sùúrù àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní mọ́ pẹ̀ àwọn nílé ìrìn ìgbọ́nà àwọn ìyàwó àwọn ọwá sọ fáwọn pẹ́tọ̀ wọ́n ní ọmọ ti sùúrù gan màá bí ọ nínú lónìí bóò ló ti bí mi tẹ́mọ̀ kí tóbi láwọn pé òun bí ìyànú pé òun tàà ṣe ìdẹ̀kẹ́tẹ́ pé èyí ó tú àwù bàbá ní ìyàwó àwọn ti lọ gbé àtùpà àtùpà ẹlẹ́yin láńtà ẹlẹ́yin tí karosin bẹ́ẹ̀ ó sì jẹ́ máa lórí ó sì jẹ́ máa lórí báyìí ẹ̀yìn ìgò tí bẹ́ẹ̀ nínú ó bọ́ máa lórí gbogbo ojú àwọn báyìí kí ní ẹ̀ tẹ́mọ̀ pé tí kò bá ó sán sáwọn lójú wọ́n ní wàhálà àwọn kan tó ń bú sẹ́rin ní pé wàhálà ìlú èbí inú wọ́n lóbìnrin ẹni pé àjànú àjànú lẹ́lẹ́ àjànú lẹ́lẹ́ yọ́ wọ́n ló sì kúnlẹ̀ wọ̀ látò ní lọ ohun tó ṣe tó fi fi ọlọ́mọ láyé wọ́n ní gbogbo ìyàwó táwọn fẹ́ ìyàwó mẹ́rin táwọn fẹ́ òun ló dáa ju àbá àkọwà tó lè ṣe sùúrù sùúrù bàbá yẹ o láti kò dáwà rí o sáàlù náà irú sùúrù yẹn ni òun ti wá àti rẹ̀ fún àbá àbá àbá ọkọ ìyàwó ṣe rí ẹlẹ́yà lè mọ́ ṣe ń ta sọ́hun ṣùgbọ́n ó lè ṣe nǹkan míì ní ojú mi ó dáná ìgọ́nà àbá wọ́n ní àwọn gbàwẹ̀ bàbá wa Monday Thursday ẹlẹ́àmọ̀ páwọn gbàwẹ̀ o ẹlẹ́àmọ̀ pé àfà gbàwẹ̀ àgbàgbọ́rẹ́ àfà àti kò nílá aago méjìlá ọ̀sán wọ́n lọ páwọn ọmọ tí wọ́n sáti nígbà tó di zuri àfà wálé àfà àtúnkọ̀ ìlú là ìgbà tó di asiri àfà àfẹ́lẹ́ àlówó pé ẹlẹ́à mọ́ ń lọ sí wọ́n sáti lọ páwọn èèyàn ní kéwú o ẹ bá ń ṣètò nǹkan tí màá jẹ sí ibi sínú ẹ bá ń ṣètò ẹ o àfáà ní bàtí lẹ́sẹ̀ mọ́ bí wọ́n lẹ́mí àwọn wálé wọ́n lọ́pàá kan sọ pé ń hmm, kúbẹ̀ kan tí òun kọrin lọ́fílà kọ́ wá lọ mọ́ tẹ́mọ̀ àfáà ní àwọn tí òun àwọn tún lọ́fílà pé ẹ̀mí kan sọ pé ń hmm, lọ yẹn lọ́fílà lé kó oúnjẹ yẹn mọ́ tutù pé hmm, jẹ́ ẹ̀yẹ gbogbo ẹ̀ àfáà nígbà táwọn wá sálámọ̀ sọ táwọn lọ lé ẹ̀kẹ́ àwọn wá ń sàlà ìgbé ìsẹ́mọ̀ kí ẹ̀sá ní pé oúnjẹ ti wà ní tọ́kà wọ́n ti balẹ̀ wọ́n ní bọ́n ti sáwọn fi àsàlámù alékùn lẹ́lẹ́ àbá ní àìṣà àwọn ọmọ ìdá ẹwà lọ́rùn jù àkábà àfáà tó ti kaná o Jàmá yóò fà túpàmọ́yàn lórí. Náà, náà, kílà bá bá bá ní sallallahu alayhi wa sallam ànábì ti fún akọ́kọ́rọ́ A àbúkú ní ìdíje torí yín á ṣe sùúrù náà ni kìíní ẹ wá ká ẹlẹ́ àlá kílà náà bí láàtúnṣe ooo kílà náà bí láàtúnṣe báyìí kí àbáyọ̀kẹ́ sallallahu alayhi wa sallam alayhi wa o níparí ọ̀rẹ́ wa ó sọ fún ìyàwó rẹ̀ pé ó ẹ máa ń dọ̀kadà ẹgbà owó ẹgbẹ́ drop kẹ̀kẹ́ tó tò tẹ́lẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún kí náà máa ń pè ní mọ́ríwá ẹgbẹ́ mọ́ríwá lọ lé ẹ máa gun ọ̀kadà àbá àti rin òpó oná mẹ́ta umu umu umu ẹlẹ́à ẹ̀tún ní ìkan ní ìjọ ẹgbẹ́ wíní àtẹ́mọ̀ kò nígbàtí láwọn èèyàn mo tún ní kí rán ilé títí ọ̀rọ̀ tí mo sọ bẹ́ẹ̀ kan kẹ́kẹ́ mọ́ gun ọ̀kadà kẹ́kẹ́ mọ́ gbàgbé àbá tó lọ sàá kìnnìkan àti bí fọ́ọ̀rẹ̀ wa gba wáyé ìjọ náà kìnnìkan sọ pé òun lọ sọ fún pé ẹ̀dá àìyídà ẹ̀tún ní sẹ́fẹ́ wí pé àkókò nà sí àtúnmọ̀sẹ̀ lẹ́ẹ̀kan náà ní pé kẹ́ máa bú wà láì ẹlẹ́ àtọ́kadà ẹwà mọ́ tó burú bẹ́ẹ̀ afaa ti dénú ilé wọ́n wá kanlẹ̀kùn mọ́ àáfàá lórí pé àáfàá ìyàwó rẹ̀ gun ọ̀kadà ìgbà tó ń gorí ọ̀kadà jẹ̀lìbábà kó sínú spóòfù mọ́sílì àti jẹ̀lìbáàbù àti nìkọ́ọ̀bù àti gbogbo ẹ̀ ó gbogbo ẹ̀ lórí ẹlẹ́à mo wá ní ọ̀rẹ́ mi kí wá lọ ṣe ó ní kùlíkínà mi kàtàtà tó ọba nà ọkàn ó ní wàkẹ́sìmù ha tọ̀lá mù ha nínú bá rí alẹ́kọ̀ọ́ ní pé tó ọba ti kíkà náà ní pé olú ọmọ ọlọ́lé wọn ọkọ̀ nìyẹn àpúlùkọ́ ni hádá astagfirullahi wa lakum subhanaka la muhammadin ashhadu an la ilaha illa Alhamdulillah. Ẹjá ní Alhamdulillah. Ẹjá ní Alhamdulillah.